kíndìnrín èèyàn mẹ́ta ọkàn mẹ́ta eegun ẹ̀yìn àti ahọ́n ni wọ́n bá lọ́wọ́ àáfàá Idris lákòókò àáfàá kan tí wọ́n porúkọ rẹ̀ ní Olúwafẹ́mi Idris lọ́wọ́ ti tẹ̀ lákòókò nípínlẹ̀ Ondo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà ara èèyàn tí wọ́n ká mọ́ ọ lọ́wọ́ ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo abilékọ Fúnmiláyọ̀ Ọdúnlámì fi ṣọwọ́ sáwọn oníròyìn lọ́jọ́ àìkú Sunday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí níbẹ̀ ló ti sọ pé láti ọjọ́ kẹrìnlélógún oṣù kìíní ọdún 2024 yìí làwọn èèyàn kan ti wá ta àwọn lólobó pé Idris ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí àáfàá kó àwọn ẹ̀yà ara èèyàn kan pamọ́ sílé rẹ̀ èyí tó ṣeé ṣe kó fẹ́ fi ṣètùtù ó ní látìgbà náà làwọn ti ń ṣọ́ títí táwọn fi dé ilé rẹ̀ níbì kan lákòókò tí àwọn kò tí ì fẹ́ dárúkọ nítorí ìwádìí ṣì ń lọ lọ́wọ́ níbi tí àwọn ti ṣàwárí àwọn ẹ̀yà ara èèyàn bíi kíndìnrín mẹ́ta ọkàn èèyàn mẹ́ta eegun ẹ̀yìn àti ahọ́n èèyàn ọdúnlámì ní idris fìdí rẹ̀ múlẹ̀ nínú àlàyé tó ṣe fáwọn lásìkò táwọn fọ̀rọ̀ wá lẹ́nu wò pé àáfàá mùsùlùmí lòun ó ní ọ̀rẹ́ òun kan tí òun mọ̀ sí aláàjì ẹni tí àwọn jọ jẹ́ àfáà àti ẹnìkan tí orúkọ rẹ̀ jẹ́ Samuel Kútẹlú ni wọ́n wá kó àwọn ẹ̀yà ara èèyàn náà fóun alūkkóró ní àfáà Idris tún jẹ́wọ́ pé òun náà ta orí èèyàn mẹ́ta fún ẹnìkan tórúkọ rẹ̀ ń jẹ́ Babátúndé Káyọ̀dé ẹni tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Olúwo ó ní Idris àti Olúwo ti wà níkàáwọ́ àwọn bẹ́ẹ̀ ni ìwádìí sì ń tẹ̀síwájú láti rí àwọn yòókù mú olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye tv online faith adébọlá ló kà á sétí ìgbọ́